Number five. Ah, excuse me, sir. Yeah. Um, please, I'm looking for number five, Martin Street. This is it now. This is number five. Um, I'm looking for Mr. Jethro, travel agent. Eh, Jethro. I'm Jethro now. Oh <laughs> um, are you? Annabelle Johnson. I've been once. Correct. To you, via phone. <laughs> you know, you've been helping out with my Canada visa. Oh yeah, yeah, that's true, that's true. <laughs> yeah. Um, can we go to your office uh, now? Miss Annabelle. I'm so sorry. Eh? See, I won't be able to enter the office right now because I have a client at the airport. I need to go and meet and sort some things out. Oh, okay, fine. I'll just come back then. uh, <laughs> Miss Annabelle. Ah. <laughs> come back You just pay the money now hmm? so I can start all the proper documentations. Hey, eh, eh, Mr. Jethro, you say you're rushing to the airport and I don't want to delay you, so I will just go, call you back, then we'll reschedule and I will come back. Miss Annabelle, eh, eh stubborn, oh. <laughs> Eh, Shebi, it's me that told you that I'm going to the airport. Eh? And it's me that still told you that you should bring money. Eh, You know, ìránṣẹ́ kò gbọ́dọ̀ díránṣẹ́ kan lọ́wọ́ náà. Mr. Jethro ìránṣẹ́ eh ṣebí i'm the one that will buy fuel inside my car owó mi ṣáà ni mo fẹ́ san èmi dẹ̀ ni máa tún drive pẹ̀lẹ́sẹ̀ ara mi báwo ni decision tèmi ṣe wá ká yín lára báyìí mr jethro. Huh? Ah, she kind of bad market be this. Eh, madam ṣe fẹ́ ṣe fẹ́ ṣe fẹ́ travel abeg travel are you travelling or not? ah me i don't like all this robori bi o. ọ̀gá. Oh, you wan make me i put money on top stove abi ko for dis economy wey hard abeg you go carry me go your office or not take mic make you talk. madam see don waste my time. ee eh, eh. abi no ne bàbá yìí tó ti mú customer ṣá. ah madam why are you acting like a rash person now eh, i thought you are a big girl. mr jethro dá padà ń bẹ̀ yẹn ní wo amraz o in this economy kémi fi owó jóná wo máa sáré ṣe wèrè fún ẹ ń bì ni kíni ó pọ̀ nlẹ̀ bí iyẹ̀pẹ̀ o àná wẹ̀ lo máa fún ẹ ṣáìsẹ̀. aláya fana kí ló ń ṣẹlẹ̀ wọn bá. yaba leki dey call you for junction o she say rice and ogunfe o ti yẹ you don ready. wetin be this kò lọ jẹ bó ṣe máa ń jẹ yẹn. who be this one wetin be rice and ogunfe who, who sabi you tani yaba liki. ṣé òun wá èmi ni ó mọ̀ mi èmi ṣìnà. ṣìnà pẹ̀lẹ́ o ṣí express ni àlàyé kúrò nígbà ẹjọ́ kò get out ah okay ó ti yé mi bẹ́yẹn ah ó ti yé mi so na because of your customer you dey you dey whine me abi. àǹtí ẹ̀yin mo bá lọ́rọ̀ ṣé ẹ tí ì kówó fún un ilé àgbẹ̀yìn gógó ni o ara wọn lé sí ju tàdúgbò wa rèé o ah, aláwọ̀ aláyẹ̀ tẹ́ bá kó fún rice àtògùn fún mi máa fi jẹ ẹ mo sọ fún yín nìyẹn. rice àtògùn fún yẹn ó dẹ̀ máa há ẹ lọ. mo photocopy ẹ. ní kí ni ìwọ. sef wo ah spoil parole for me go go spoil parole. wait o you so you no get office. Eh? so o fẹ́ lo gbájú ẹ̀ fẹ́mi o fẹ́ kémi kó sọ́wọ́ Pablo. Eh? Ah! You see, I don't have your time. I don't touch women. But you see, man, I, what I will do you. Ah, gbájú ẹ̀, gbájú ẹ̀. Ah! Emi, ha, Emi Annabel Johnson, Emi, fẹ́ kó sọ́wọ́ Pablo. Ha, so nítorí pé mo fẹ́ jápa, mo fẹ́ kó sọ́wọ́ Pablo màá wá máa súnmọ́ rédíò station kiri màá lọ máa gbẹ́nu sí mike rí mi kọ̀.